yorùbá bọ̀ wọ́n ní a kì í gbókèrè ká mọ dídùn ọbẹ̀ ṣe bá a sọ fún wọn níjọ́ náà lọ́hùn wípé ìbúgbàmù iṣẹ́ ìyanu ńlá tí yóò ṣẹlẹ̀ ní ìlú èkó yóò bá ara ilé yóò bá ara oko afọ́jú ríran arọ́dìde orin oníròbìnú jẹ́ fòfáyọ̀ kódà òkú jídìde lọ́nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ìlú ìbàdàn ni agbára ọlọ́run kalẹ̀ sí. olúwa ti ṣetán ìránṣẹ́ rẹ̀ sì ti ṣetán pẹ̀lú fún òmìnira pátápátá nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí ojú ò tí ì rí rí tẹ́lẹ̀ ní olùgbàlà ti ṣetán Jésù ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa tí o bá ká lọ ní ìlú Ìbàdàn bẹ̀rẹ̀ láti ọjọ́bọ̀ ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní títí di ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kínní oṣù kejì ọdún 2022 tí a wà yìí ní pápá ìṣeré CAC Grammar School àpẹ̀rìn oníyẹ̀rẹ̀ ní ìlú Ìbàdàn ni yóò ti wáyé bí olùṣọ́àgùntàn àgbà ti ìjọ dípà olùṣọ́àgùntàn ọ̀mọ̀wé wf kúmúyè yóò ṣe máa jíṣẹ́ ìránṣẹ́ láti ìlú ìbàdàn ni yóò máa lọ sí gbogbo ayé láti orí ẹ̀rọ káyélujára ti ìjọ dípà àti láti orí ẹ̀rọ rédíò àti tẹlifíṣàn tí a ti pèsè káàkiri àgbáyé lójoojúmọ́ ní aago márùn-ún ìrọ̀lẹ́ àti ní ọjọ́ ìsinmi ní dédé agogo mẹ́jọ òwúrọ̀ èyí tó o ti rí tẹ́lẹ̀ o ò tí ì rí nǹkan kan èyí tẹ́tí rẹ ti gbọ́ tẹ́lẹ̀ o ò tí ì gbọ́ nǹkan kan tí o bá wá lọ́tẹ̀ yìí jésù ṣetán láti mú gbogbo ìṣòro ayé rẹ kúrò gbogbo ìdààmú àti wàhálà ayé rẹ ni olúwa ti ṣetán láti mú kúrò jésù kristi yóò sì fún ọ ní òmìnira pátápátá kúrò nínú ẹ̀ṣẹ̀ àìsàn àti ìdíwọ́ gbogbo ní àkókò yìí èmi nílò ìrànlọ́wọ́ olúwa mo nílò òmìnira pátápátá èmi ti ṣetán o bí mo ṣe ń pè ọ́ yìí ní kí ìwọ náà pè ẹlòmíràn kí a jọ jẹ àǹfààní yìí àǹfààní òmìnira pátápátá nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù ní tèmi ní tèmi ní tèmi èmi ti ṣetán èmi ti ṣetán mo sì gbọ́dọ̀ jàǹfààní mo nílò òmìnira mo nílò òmìnira.